ọ̀nà ní báàbò àìmọ́ni ìdájọ́ ìfura nínú ẹ̀sìn kí ni ìdájọ́ kí ẹ mọ́ bóra asọ̀fúnra jẹ́ pé ní ìbóra wọ́n fi ní àyẹ̀mí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọjọ owó láàrin ó náà jọ gbówó ara rẹ̀ ẹ̀rọ tó ní àyè ní àwa ní burúkú sí oríṣi mẹ́ta a lè sọ ìtọ́lú ẹ̀nu fúnra ẹ̀ yẹmínú lágbo kí èyí tó mọ yẹmínú lágbo kí èyí ká sọ gbọ́dọ̀ ìbúra láì ní ìyẹn bóyá wà láì jáde náà rẹ̀ kí ni ìbájọ́ rẹ̀ kí ni ìtọ́nà rẹ̀ rẹ̀ ìtọ́nà kọ̀ọ̀kọ̀ fún ìgbọ́n kò bá kí ẹjọ́ tó múra lọ́nà ìran kejì ń kọ́ yẹmínú alìyẹmínú alìgbàmọ́sù kí ni ìran tẹ̀ bóòlù ṣe máa wáyé kí ni kí ni gẹ̀yẹmínú gbogbo lórí nǹkan tó jẹ́ pé rọ́ọ̀lù tó sì mọ̀ pé rọ́ọ̀lù kò fọ́lọ́ ń bọ́ra tó wá ní ìtọ́ rẹ̀. Là, òun ò ní tọrọ. Ṣùgbọ́n ẹ̀mí fi wíta àkọ́kọ́ yẹn, torí rí òun dáhùn, àkọ́kọ́ yẹn dáhùn àtàkọ́ tí ń ṣe ẹlẹ́kẹta ẹni yẹmínú alìmọ̀nà àtọ́bà èyí tí ó dénú fẹ́yẹ̀ fúra lórí nǹkan tí ó ti ṣẹlẹ̀ òun là mọ̀ tún a mọ̀ tún pẹ̀lú àwọn ìfọ́rùn kàfàrọ̀ àwọn kọ́tàbọ̀ mọ̀ sí kàfàrọ̀ fún un kí wọ́n ní condition kí èmi ní lùmìnà àtìgà tó wáyé ọ̀dọ̀ ta ní ó ti wáyé là kí ni condition bá gbọ́ yọ̀mí ní lùmìnà àtìgà ti dúró ẹni tí ìwúra kó jẹ́ kó jẹ́ mùsùlùmí tó ní làákà ìtúwé ìbá ti wà láàyè tí wà láàyè máa fẹ́ ní ten thousand dollar wíìlì ẹ̀ka ni ipò wà láàyè gbọ́dọ̀ fún ọ ní ṣé mo ń tó mu wíìlì ẹ̀yà ẹni tí ó sọ lọ́rọ̀ jẹ́ ẹni tó ti gbọ́n kìí sọ ọmọ kékeré tí ò mọ ẹrẹ fàkọsẹ̀ tí ò mọ ẹrẹ tó rọ̀ mọ́ kò sí gbọ́dọ̀ jẹ́ nígbà kékeré ẹni tí wọ́n fọ́ ẹgbẹ́ mọ̀ sí lọ́nà bóyá pé wà láà lọ sí báyìí lọ́la ẹgbẹ́ ò ní sí báyìí. Bí wọ́n ní ẹ̀rọ àpò aláìkọ̀ọ́ ní ìfọ̀rọ̀ kọ̀ọ̀kan bákẹ́lẹ́ bàbá búra àníyàn ta ni àmọ́ fi ń búra àníyàn ta la mọ́ fi ń búra àbúrà yẹn lórí àníyàn ta ni ó wà. lórí àníyàn ẹni tó ní ká búra ni láti wọn alákẹ́kẹ́ ilẹ̀ la àníjọ́ òbí oníbúra pé ọ̀sọ̀wọ́ yìí lọ́la ẹni wà láàrin gádàn lọ́la máa sọ́rọ̀ lórí nígbèsè bá fi gbọ́lọ́pàá kó lẹ́yìn ọba lọ́lé tó ti búra lójú ọlọ́pàá ní àmùsùlùmí ah, dára àbá alágbájá ó ti búra yóò sọ lọ́la ẹni ẹ bá dé kò tiẹ̀ mọ́lọ́pàá wa mú ti búra ẹ̀ńlẹ́ ẹ̀tẹ̀lẹ́ gẹ́gẹ́ adéwà ní ọ̀la ẹ̀ẹ́dìgbọ́n ni ọ̀la ọjọ́ iwájú ọjọ́ ọ̀la ní sọ kódò lè jẹ́ ọdún ọdún kan ẹ̀dá kò ṣe ń gbàtẹ́ ní ẹni gbogbo aláwo nígbà lérò sọ́la ètò òṣọ jáde ẹni àbọ́là ti ẹni tó ní gbogbo ra ẹni tó bá ń kí ẹ̀bùra ti ẹ̀ láwọn ṣe kíni àbúrẹ́bí ẹ̀yàn búra fúnra rẹ̀ lóyè tí ò ní ṣe pẹ̀lú pẹ́lẹ̀kẹ́ mọ́ ní ń búra fún náà حديث عبد من حديث عبد الرحمن بن سمرة عبد الرحمن بن سمرة رضي الله عنه قال قال صلى الله عليه وسلم لنا إذا حلفت على يمين توبة برا لولي كركم فرأيت غيرها خير منها wọ́n á rí pé nǹkan míì òun tún dáa jù yẹn lọ. sọ̀rọ̀ pé nǹkan míì dáa ju ntọ́ torí ẹ̀ bóra lọ. ntọ́ bóra náà dá o pọ̀tà wá rí tó dáa jù lọ. àbí nígbà míì èyí lè bóra lórí tí ò dáa. wọ́n rí tó dáa tó wá tó dáa ju ntọ́ torí ẹ̀ bóra lọ. Ànábì ní sàkáfúrú àyẹ̀mẹ́nìkì hmm? sàkáfúrú àyẹ̀mẹ́nìkì túbúra yẹn wà tí lẹ́bí wà ẹ̀rù ìlú láì ní kó wá ṣe ìmọ̀ ń búra ń gbẹ̀rẹ̀ tó bẹ́sẹ̀ kọ́ lọ ní bí mo ti bẹ́ sí ìṣẹ̀lẹ̀ ńlá ni afẹ́fọ́ ní ẹ̀sìnjọ́ tó ní afẹ́ mẹ́nu bá ṣe nígbà tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó mi àwùjọ mùsùlùmí nínú àwọn tó wá fọ́ọ̀lù sí pé ìlú yẹn wọ́n gbàgbọ́ tó ẹ̀ náà fọ́ta ó ní alátẹ̀lẹ́tẹ̀ ní mẹ́tọ́ àbí mẹ́tọ́ ni aláfọmọ́ Abubakar Sìdíkì ni nígbà tó lẹ́yìn pàápàá àwọn tó sọ̀rọ̀ yẹn jáde tẹ́fẹ́ká kí ni ẹ ṣe fún yàrá Aisha yẹn kí ni ẹ ṣe fún yàrá Aisha àtàbí irú aburú wo ni ẹ ṣe wọ́n fẹ́ ní sinmi ẹ̀ka gbogbo ọ̀la níbi ṣe kiri ó ṣe àbí kan tuntun ṣe Kùránì ti bàrọ̀ àyè àwọn Aisha kọ́rọ̀ yìí lórí ẹ̀ lọ́sítọ̀ yìí náà wá wà ń bẹ̀ àbí mísítọ̀ yìí ilé wa gba ọba kìlú ọ̀tọ̀ tó jẹ́ alásùnmọ́ ẹ̀mí ìwọ́n náà tó wá ṣe báyìí fọ́ ọmọ ẹ̀ ní ọ̀tọ́ wá fẹ́sọ̀ ọdún kan báyìí fún ilé ẹjọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀dì iṣẹ́ ìdí ẹ̀ tó yẹ pé èmi ni máa ń rìn ẹ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ní àbákẹ́wò àbúrà pé dáadáa kan ohun tó ṣe fún mi ọlọ́run aṣọ ayé àkàlẹ̀kọ̀ aláyá tàbí olùfàbílì ní nǹkan ọ̀sá ẹ́ àyètú olùkúrúbá ìmọ̀sákínú ẹnu àgbèrè náà fi ìdẹ̀lá àwọn tó ti búra fáwọn ní ṣe dáadáa fáwọn àtẹ́súnmọ́ wọn àwọn mọ̀hájìrí mọ́ ọlọ́run ní kẹ́mọ́bùrú buhari náà wọ̀nyá àfúwọ̀lì ìfáàkù fẹ́sà mójúkù fún wọn lọ́dárí jù wọn aláàtọ̀ ẹ̀kú náà á ń yẹ ìfìrọ̀ gbọ́ ọ̀hún lákùn ìwọ́n tó fẹ̀sìn kọ́ mọ́ nígbà nígbà táyà ń tọ́ka ẹ̀kẹ́ ọ̀tá bá kiri lù yóò tún bá yóò tún wá fà á mọ́ra padà tó dáa ju yẹn lọ nínú rí kókó bá sí ẹlòmíràn máa àwọn ti gbọ́ àgbọ̀ oníṣẹ́ báyìí tó bá rí tó dáa jù lọ tó búra ẹ̀sìn tó dáa máa sọ pé àwọn àtúndé ìbúra àwọn ò lè ẹ̀ náà ò lè rí fáṣẹ̀ ẹ̀ ibi kọ́ kẹsẹ̀ ni kọ́sìtì tó dáa pàápàá jùlọ ẹ̀tọ́ wáyé pé ètò ti ẹ̀bù torí ẹ̀bùra tẹ́lẹ̀ nǹkan aburú ni àbí ẹ̀fẹ́ ìwọ̀n búra lórí aburú náà mi ẹ á ìyàwó mi tó lórí sí mi ẹ wọ̀lá ìjọba mi wọ́n kó lórí báyìí ṣé kò kó lórí sí tó dáa ní hm? ẹmọ tó kó dáa káwá ti wá àtúntà ìfẹ́ yóò dáa kan àfàmùtò wa búra ẹ ọ tún búra ẹ ọ nìkan kó dá ọ ní pẹ̀lú. torí pé lẹ́nu bá ti búra yìí ní mùtò wa búra lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ wa lè tún ṣe ni. àtẹ́bí ni tó bá búra lórí nǹkan tó bá rí tó dáa jùlọ kó tó búra ẹ̀ kó ṣe tó dáa pàápàá jùlọ yìí ni wọ́n sábà ṣẹlẹ̀ tíjà bá dé ń gbàgbé ẹlòmínú tó bá ìṣòro wà láì dáadáa pẹ̀lú wà láì fẹ́rẹ̀ mẹ́rin náà oṣù méjì rẹ̀ òun oṣù méjì òun tó ká fi ìbúra yẹn lẹ́ ká mọ̀ sí ti àsọ̀nù ìbúra ká sí tó dàbí lọ nínú lápẹ̀tẹ̀ al-Bukhari anábì ní fàtí lẹ́dí wà khair wà káfíìrì àní yaminik haka riwaya bí dáwọ́ ní fàkáfíìrì àní yaminik súnmọ́ sí wà khair àti gbogbo náà gbọ́ agbára náà ni pé èyí tó torí ẹ̀mìnà ẹ̀ fìyìn ẹlẹ́ kọ̀ sí tó wá dá gáyà tọ́sí òpin tọ́sí náà ni pípọ̀ tú ìgbòrà ẹ̀ kọ̀ sí kàfàrọ̀ nam alhalf على أمر مستقبلي يريد الحالف التحقيق في يمه أو تركه لا يخلو ọlọ́rọ̀ ká máa ń búra lórí tí ò tí ìṣẹ̀lẹ̀ tí ó fẹ́ ṣẹlẹ̀ bóyá ìtẹ̀kàlà aṣẹ́ ṣe ní àdìràbẹ́ sílẹ̀ wọ́n máa ń gbá ojúkọ̀ lọ́bá ìwá fain halafala fẹ́lẹ̀ wájìbí káípé ọ̀rọ̀ ẹ̀yìn kan lọ dàníyàn tẹ́lẹ̀ àwọn halafala tàbí muharrami bóyá ọ̀rọ̀ ẹ̀yìn lọ fẹ́ ṣe àbí nkèwọ̀ kan lọ fẹ́ sílẹ̀ haruna han hinfu irú ìyá àgbẹ̀kẹ́ yà tún bùra yẹn wàláì wọ́n fẹ́ ṣe ìgbà tó dọ́rọ̀ yẹn lé lórí kí wọ́n lọ fẹ́ ti tú sí tó pọ̀ nìyẹn ní tẹ́lẹ̀ kí wọ́n lọ tó jẹ yóò pé wọ́n ti kiri àgbẹ̀kẹ́ yà tún bùra yẹn ẹ̀sọ́ fọ́ ìtẹ́ni sọ yìí o àbí ta ló fún alákòjú ìtàn ní nǹkan ọ̀rọ̀ yẹn wàláì bá kí ṣáà kò sí tó lé dájú lọ tó wà tún ibò àdì tó dájú lọ pé kí mọ́ kí mọ́ ọgbọ́ sọ̀tù àbí ọ̀nà ní kí mọ́ ní ẹ̀họ́ kí mọ́ àbí ọ̀láì máa gbọ́ ẹ̀rọ mọ́dọ́nù ọ̀sà hẹ́n àbí nǹkan ẹ̀wọ̀ ọ̀láì ní ilé ìsìlẹ̀ nǹkan ẹ̀wọ̀ dẹ́dẹ́ ọgbọ́n sílẹ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ túrù búra sí o àbí èwo ló dájú lọ tẹ́lẹ̀ tó wá níyẹn rí tẹ́ ẹ wá rí pé kí kí mọ sí ló dà fún èèyàn gbọ́dọ̀ tó wọn tó wá jọba bí irú ìkọsà mi irú búra bẹ́ẹ̀ dẹ́dẹ́ mi kí ẹ pé. fún wọn sàbúrú òun ṣe nǹkan ìwọ̀ irú tó ní tí mo fún ọkọ̀ lórí àkíníkò gbọ́ kí wọ́n mú àwọn ẹ̀yọ́ amútí tó torí ẹ̀búra àwòtárì ti wà á jíbi àbí pé wà láàyè ọmọ ní fàájì láyè o kúrà fún lówó ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ló fẹ́ filẹ̀ irú yẹn wá jábà àṣírí tó dẹ́dẹ́ ní kó tẹ́lẹ̀ ní kó tú bùrà ní wàhálù màbẹ́rù èèwọ̀ ní kó mú ṣe ẹ̀rọ ó wá padà lówó wá ní àyẹ̀mọ́ pé ní fàájì à fàájì ẹ̀yà lọ́dọ̀ ọlọ́ ní kó tú bùrà ní. Hmm? ẹbí mo ti búra pé ewu mo tí kúrà mo kúrà mo búra mo wà bó ní kíọ́sì ilé onífẹ́tẹ̀ ń pẹ́ àdébádé gbowó sùn mo wà ta fẹ́tẹ̀ mo ti wá gbowó sùn àbájọ́ wà lẹ́nu sọ pé kò dà yìí ṣé wà ní ẹlẹ́dẹ́ ọ̀gbọ́dọ̀ mo tẹ tó wà fẹ́ dẹ́lẹ́ṣẹ̀ hmm? ayiwa ó di mélòó wa ẹ̀wọ̀n ẹ̀dín òwú ẹ̀ níbẹ̀rẹ̀ lọ́wọ́ wa o wà á mọ ìhálàfà àlàfo ìlú mọ̀lúbẹ́ ṣùgbọ́n tí ẹ bá búra kó ń fẹ́ ṣe nǹkan kan tá a fẹ́ nínú ẹ̀sìn pé wàláì mo fẹ́ kí wọn dùn ha wàláì mo fẹ́ ṣe sọ́dà pọ̀ yé báyìí fún lágbájá ẹgbẹ́ kó fún yẹn ní ilé báyìí tí ó pé ẹni tí ń bọ́ kì í ṣe sọ́dà sí ní orí ẹ̀ wàláì mo fẹ́ gbàwẹ̀ ọjọ́ mọ́ndé àwòtár mọ̀tòrò àbí tá a fẹ́ kan ló fẹ́ pé ní tí ò tá a fẹ́ tí ò dáa ló búra pé ìrò ní mẹ́ṣinú fàwọn ẹ̀yí tọrọ ètò kó tún búra yẹn àkókún tó àkọ́kó tó kò tí di ewọ̀ mú òtá arúgbìn akọ ṣẹgẹ́tẹ̀sì ètò torí ẹ̀bùrè ètò ọ̀rọ̀ yẹn lórí ìta afẹ́ nì nígbà tó ti búra pọ̀ fẹ́ ṣe ń ta afẹ́ kọ́ wá tún búra arúgbìn akọ fàbáwá mọ́ aṣára ilé hadith ìbára hadithu tanka yìí tí ń tọ́ka sí kẹlẹ́lẹ́ min annal mustahab pé ń ta nífẹ̀ẹ́ sí o ní ẹni pé annal mustahab ayé yóò hẹ́nẹ́ fàyí tí rọ́pù lè makoro fàyí fàlù màndó irú ilé ni afẹ́ tí yẹn bá tí hmm? yẹn bá búra ayé tí rọ́pù lè makoro yẹn tá afẹ́ kó filẹ̀ fàyí fàlù màndó àbí kò sí tí a fẹ́ ọ̀ìkáfíru àlìyẹ̀mínì yóò kẹ́rẹ̀ kan yẹ̀mínì ìtumọ̀ pé tó bá rí tó dájú tó sọ tó ṣe yẹn lọ ẹ́ tó bá rí tó dájú tó ṣe yẹn lọ yóò tó ìbúra yóò kẹsẹ̀ yẹ̀mínì torí pé ìfún tuntun bí ẹ̀bùra náà tẹ́lẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn lé lórí ayọ̀ náà ọ̀nà mẹ́ta ni wọ́n á fún ṣe báyìí ta ló sọ mẹ́tẹ̀ta bí ẹ bá búra ẹ tó bá lórí kíni lórí ọ̀rọ̀ yẹn kí ni fi ìwọ ni kó tú ìbúra yẹn ẹ̀hẹ́ tó wọ́n ṣe nǹkan àrámù àbí kó wọ́n ní ṣe àbí ní ṣe wájú ẹ̀hẹ́ ẹ̀hẹ́ àlá àlá ẹ̀kọ́ wọn ti sìn án. ọ̀ràn yẹn ni kó tún ìwúra yẹn. náà Thank mhm. you. Mhm àìyà tó bá rí tó bá jù lọ àfẹ́ kó kí ni ẹ̀gbọ́n àfi tó bá rí tí ó dá jù lọ ẹ̀yọ́ àfẹ́ kó kí ni ẹ̀yọ́ tó bá rí tó dá jù lọ ẹ̀yọ́ ìyẹn fẹ́ ó ti búra pé ó fẹ́ nìkan ní 10,000 àbí ẹ̀gbẹ́gbẹ́ bọ́ọ̀ yẹn lélẹ́yìí ó ti gbọ́ pé bàbá rẹ̀ ó ní ìdí owó nìyẹn lọ́la yẹn nẹ́ẹ̀tẹ̀ ní ẹ̀nẹ́tẹ̀ ní di ten thousand kò lè fún méjèèjì afẹ́ kó tún kura bàbá súnmọ́ jùlọ gẹ́gẹ́ tí sì ẹ̀hẹ́n ó ní tó dájú jù yẹn lọ nìyẹn ẹ́ yóò ṣe kàfárọ̀ yóò láti ṣe ní fàkàfé a ní èmi èkì fi kàfàrọ̀ ìgbúra yìí àníbi sọ náà kọ́lá fẹ̀rọ̀ òdìlì mọ̀rọ̀bá wà ha ṣíyàtẹ̀ ọ̀ṣáàtì wùdúgbì kàfàrọ̀ tó ìdá alfàdìlá ìsàlásàtì fòrò òfin ní tàbá fi ọlọ́mbúra àwọn kọ̀díṣà mẹ́ta kan agbẹ̀sọ́ àyẹ́ fìdàl hálif akdàmọ́ akdàhà àlà amúrí mùsẹ̀kbálì mùmkìn onáni pé kéèyàn kó láàmìyàn tòtòrí ẹ̀kùnrà kó ní jọ́rọ̀ tí ó ti ṣẹlẹ̀ ẹgbẹ́ yẹn mẹ́rin ní ìjàmú sí mọ́ jọ́rọ̀ tó ti ṣẹlẹ̀ kí ní kí wọ́n fẹ́ ṣe nǹkan òṣè mọ́ kéèyàn kábà tó ṣẹlẹ̀ wà láì kó ṣe ti ṣẹlẹ̀ حلف على أمر ماد كاذبا فهو اليمين للغموس وتويقني أورطة الله ló wá tọ́lé ìfura tó ra jẹ́ òkúrọ̀ níbẹ̀ yẹ̀mínú sí ni àlìgàmúsù ni wàyí kánú mímọ̀ yẹ́ jẹ́rẹ̀ àdàlìsánù gẹ̀ẹ́rì kọ́sídé káìpẹ́ ìwọ abúra ní tí ó dọ́kẹ́ wọ́lọ́sì kánú ní mùsẹ́kọ̀ tó àpẹẹrẹ pé nǹkan tó ti ṣẹlẹ̀ ni ìyẹ́ kánú kò wà láyé kájáde mọ́rọ̀ rẹ̀ tí ó gbà lérò fàlásì wò lè yẹ̀mí lè lágínú wò nìyẹn nítorí ayàtà ti kàpé láyé àṣẹ́kùnkùn bá ó ìlàdúrí fi àìmọ́ ẹnìkan ẹlẹ́kẹ̀ẹ́jì ayé halifa mọ̀kútàárọ̀ lè yẹ̀mí ẹni tí ó bọ̀rọ̀ kó jẹ́ mọ̀kútàárọ̀ ẹni tó sẹ́sà àbúrà rẹ̀ fún ara rẹ̀ fàyẹ̀dì halafa mú kọ̀rọ̀ ha káyẹ̀mí ẹ̀búra pọ́ọ̀sì ẹni lọ́mtẹ̀lẹ̀ wáyé ẹlẹ́ẹ̀kẹta àyáhánẹ́fà fìyẹ̀mí nìyí ẹ̀yáhánẹ́fà fìyẹ̀mí nìyí ìyáyẹ́fà lọ́nà hálọ́fà aláàtàrkì ẹni ẹ̀ntàgbà kó túbúra onípe tó nù ní ṣe mọ́ ó ṣe àwòyẹ́ tó rúkà mọ̀ hálọ́fà aláàfẹ́ẹ̀lì àbí mọ̀ ṣe pẹ́sẹ́gẹ́ni tó yẹ pé òun wílílì ló ṣe bá fẹ́rọ̀ lè yẹ̀mí ni tó sì mọ̀ kó ń búra gidi kó gbàgbé irú ẹni ẹ̀dúgbà hanifa tó bá tó búra wà léyìn kàfàrọ̀ wà léyìn kàfàrọ̀ tó ṣe kàfàrọ̀ حديث عبد الله بن عمر رضي الله عنهما أن الرسول صلى الله عليه وسلم قال لا نبي من حلف على يمين أن تبابرا فقال قال إن شاء الله فلا في حلف عليه آه فقلت ثم إن شاء الله أن فقلت الإمام أحمد جواد وأصحاب السنن ابن حبان نعم يدل الحديث على أن الحالفة على يمين تدخل الكفارة إذا استثنى استثنى بيمينه أن يعني كان تبرر تبقى في إن شاء الله في يمينه أني آه يبرر في كيتو إن شاء الله لا تفي فقال إن شاء الله لا أفعل كذا إن شاء الله ما تبقى وإن شاء الله لا تكرر كذا بي إن شاء الله ما تبقى أنه لا يحمل fi yẹmí ni bẹ́ẹ̀ kò sí bọ̀rọ̀ àkàtí òtù tó bá padà ṣe tó náà ní ṣe mẹ́rin àbí tó náà ní òun mọ̀ ṣe kò sí kí ni kò ṣe mọ́ ayò kò sí ìtẹ̀rẹ̀ kẹta fún torí pé wà lórí ṣe bọ̀rọ̀ lórí sọ inṣàlá wàṣọ́ọ̀tù lè bá kásàlá ṣòro tó gbélé ilé ìgbòrò ní kọ̀ndíṣàn mẹ́ta alákọ̀ọ́kọ́ أن يقصد التعليق المحلوف عليه على مشيئة الله تعالى وإرادته ولم يقصد مجرد التبرك nígbà tó ń sọ yẹ tó dọ́kẹ̀rẹ̀ ni pé inṣàlá wọn mí nìyẹn pẹ̀lú jẹ́ forúkọ lọ́n sí bàbá rúkọ tó fi wá lùbáríkà pèsè pé mo fi ṣe bọ́lọ̀ ń bá fẹ́ o ẹgbẹ́ lómi tó bá ń sọ inṣàlá inṣàlá ọmọ ìjáde lẹ́nu fúnra òkú débi àdúrà tẹ́lẹ̀ bá dé náà wà ní inṣàlá tó wá ní wàláyé wàláyé ọ̀sán òye fún ìlọ́la inṣàlá kọ́ tọ́lọ́n bá fẹ́ ilé ẹni yẹn inṣàlá ọ̀tẹ̀ àmì kàkún pé ẹ̀hìn yẹn pé tí ò bá lè fi nǹkan yẹn mú yóò sì tán yìí mọ̀lẹ́ tó wá gbèrò pé inṣàlá tọ́lọ́n bá fẹ́ tí ò bá lè fi nǹkan yẹn mú òṣìṣẹ́ tán kankan tí ó sì náà bákan náà yẹ tó fà sí sinọ́ọ̀bì bìyẹ̀mí ni lọ́fọ̀lù àkọ́kùnrin ìgbà tó dé inṣàlá ó gbọ́dọ̀ wà pẹ̀lú ìyẹn nígbà tó ń

inṣàlá tẹ̀gbé yẹn wá pẹ̀lú ìdàrẹ́tì ní lamson ayọ̀ so àbí hukumun afúnidàjọ tó wá pẹ̀lú lágbẹ̀lú abúsọ̀bí máa fún ilé wùtí mo jẹ́mìlá alhamdulillah ẹgbà ní ẹ́ ìrìnàmọ́kànlá lẹ́yìn àyẹ́sí ẹ̀nẹ́dì àdíkúnlá ẹ̀sùbà alákọ̀ọ́ inṣàlá kí ló jẹ́ kó tọ́rí ṣe alárúbá yìí àbúsọ̀ ya bá díjọ́ kejì ní omi dà èdè torí ẹ̀bùrà lánàá ìbúra mo ti insha Allah insha Allah lẹ́jọ́ à nígbà tí mo sì rí àà kí ẹ ti ṣe kan mí tẹ́lẹ̀ wá sí insha Allah insha Allah yẹn wà pẹ̀lú ọ̀rọ̀ yẹn ló gbá ó ẹni tó jẹ́ kẹ́yìn ẹ ti insha Allah yẹn nǹkan tí yóò lè lè kí ni tẹ́gbẹ́ lọ́rọ̀ tí sísí wá gbé ó sọ kó máa fún lóyún wọ̀lá ìlọ́la nígbà tó bá déwọ̀n ẹ̀tọ́ ló bá ń sí ló bá ń sí oníyẹ alhamdulilayi ẹni yẹrẹ mọ́tàlá ọ̀nà ti yàrí kúnlẹ̀ ẹ̀sìn bára fún nígbà tó ara yọ balẹ̀ ẹ̀wọ̀n kẹ́lẹ́ tó tó kálẹ̀ tó balẹ̀ ó tún lè <laughs> ẹlẹ́ẹ̀kejì àbú kàfáàmù ẹ̀tẹ̀lẹ́ o nígbà tó náà ti sáré rẹ̀ inṣàlá àkàkù pé ẹni ẹ̀ ti ń ṣàlàyé bí ìbúra ẹ̀ lẹ́nu torí pé ní tó ṣẹlẹ̀ sí ìgbà yẹn ni ò jẹ́ kó ń ṣàlàyé wà pẹ̀lú ọ̀rọ̀ yẹn àbówúkọ́ ṣùgbọ́n tó wá pé àbúsọ̀ bí àwọn afẹ́ lórí náà inṣàlá àbúsọ̀ bí àwọn afẹ́ lórí náà ó bá dákẹ́ ẹ̀ló sọ́jà ẹ̀ṣẹ́ máa gbá lọ́la òun ẹ̀fẹ́ bóòlù kẹnu òun yẹn àwọn ẹ̀lórí sí ìbùkọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀dẹ̀mọ́ bí ní owó yẹn ò lè di jáde lọ́la mọ́ bí wàá ní kíkọ́ ìmílẹ̀ ti sàdé fẹ́lú mi tí mo ti kúra ẹgbẹ́ wọn náà ní ó yẹ lẹ́ gbọ́dọ̀ ah, wà dẹ́ àwọn sọ fi ẹ má bínú ọ̀rọ̀ ẹ̀kẹ́ta ń sọ lọ ìṣàlá ìṣàlá ah, bá wò tó ti pẹ́ pẹ́ pẹ́ ẹni yẹn ti jìnà sí ìgbà tó ṣe kíni tó ń sọ̀rọ̀ irú ẹni yẹn tí ò bá lè fẹ́ nìyẹn jọ́ bóyá bí káàtì ní ìgbó ti gbó ní bóyá ti jù bẹ́ẹ̀ lọ torí pé iṣẹ́ aláàrin ó ti gbìyànjú sí ọ̀rọ̀ um, ayọ̀ ẹlẹ́kẹ̀jì ayẹ̀ sẹ́fẹ̀ lásán wà nẹ́tùkọ̀ fàlàyé ń fáwọ́ aláyẹ̀ fi ayẹ̀ sẹ́fẹ̀ bí kọ́lìbì ẹni lẹ́yìn náà iṣẹ́ aláàbẹ̀ yóò sáájú kó ṣe iṣẹ́ aláàkọ́ṣe wà láì tẹ́ni wà láì ẹ̀tọ́ àpàdé nǹkan nígbàtẹ́ ni ẹwà dé àwọn ni àmú ah, ti fi kọ́ mo ti fẹ̀mí mi sí ń ṣàláwò ẹ̀mí bá ọ̀tẹ́ mi lọ fi búra tí ìgbà tó ń ṣàlá náà tí ní òfìsẹ́ ẹnu tẹ́ni tí ń ṣàdéhùn fún oṣù tí ó gbọ́ ayọ̀ wọn ni mísílò ìsìsmẹ́ fi yèmí ẹ̀sìn ọ̀rẹ́dọ̀ ìsìsmẹ́ fi tọ́lá wọn ni gbẹ̀yẹ̀ ti ibi ti ìbúra yóò lọ bí ìtọ̀ láti mẹ́. a ń ta tọ́lì insha Allah mo ní kọ́ mọ́mọ́ ṣe báyìí ìjọ ìyàwó ìṣọba tó ṣe báyìí a ń ta tọ́lì kù insha Allah ìjọ ìbá ṣe báyìí a ń ta tọ́lì kù insha Allah obìnrin wa ti bẹ́ẹ̀ kankana òbí kankan ẹ̀yà bẹ̀rẹ̀ ìdá rẹ̀ bẹ́ẹ̀ ni kankan sọ fún mi pé ọgbọ́n tọ́kọ̀ rẹ̀ sọ ọkàn àti ẹ̀yin ẹgbẹ́ pé lóòjẹ́ tó mo sọ pé tó bá tó fi bẹ́ẹ̀ mo fi ń ṣe aláwọ̀dé ní mo fi ti ẹnu lọ bí tọ́lá kan wà fi ha abẹ́ tó bẹ́ ìyá rẹ̀ jọ ẹ̀yin ìyàwó rẹ̀ jọ ti àti ní ṣàlá wà nẹ́rẹ́rù àbí ìjẹ́jẹ́ kí ni ìjẹ́jẹ́ hmm. àti ìbúra ọ̀sùnmọ́ra wọn ìlérí pé mo lérí síwájú rẹ̀ ọlọ́run ìlérí pé yàtọ̀ sáájú lásán tó fẹ́ ló ṣe ọ́ pẹ̀tọ́ náà sí kọ́ náà mo jẹ́jẹ́ fún ẹ ìjẹ́jẹ́ gbóná jẹ́jẹ́ máa ń bẹ̀. ìhà tó bá wí ní kọ́ńtàtì yìí o ìnáyẹ̀ tó ńláńlá mo rà síbo ìfẹ́láṣí wọ́n bí inṣà aláṣí. ìwọ bá di ẹlòmíì tó gbúlẹ̀ wá kọ́kọ́ sí tọ́sádé tó di sí. àyè bá rẹ̀ létí ọba alágbájá ẹ̀wọ̀n jẹ́jẹ́ kan jẹjẹrẹ lágbára ń tẹ orí tí jẹjẹrẹ ní pé tí ètò ọ̀nà ènìyàn fún ẹ̀tọ́ lábọ́ ara rẹ̀ lọ́rùn wọ́n ní mo jẹjẹ ń tòótọ́ ṣùgbọ́n mo sọ níṣà láwọ́ ẹniyẹn àálò tí wọ́ ọ̀nà ìkọ̀rọ̀ náà agbára abẹ́ kọ̀nfàmù kan fi rìnlẹ̀ alẹ́fẹ́ níṣà láwọ́ finance is náà fi yá ń fọ́ ìṣòro òtẹ́ ṣùgbọ́n àwọn inṣàlá àtàǹsọ̀ yìí ó ní àǹfààní kátó lè bẹ̀rẹ̀ fìtẹ̀ yóò ní àwọn kọ̀ndíṣàn kan mineral custody yẹn gbọ́dọ̀ sí kí ó gbọ́dọ̀ gbèrú ẹ̀ panotic ó gbọ́dọ̀ sọ jáde àti sọ́ọ̀d ó sì gbọ́dọ̀ wà pẹ̀lú ìjẹ́jẹ́ yẹn ó gbọ́dọ̀ wà pẹ̀lú gbòòrò yẹn ọ̀fọ̀n kọ̀ndíṣàn mélòó ní ìpèsè mẹ́rin fìlọ mẹ́ta àkọ́kọ́ ó gbọ́dọ̀ lọ papọ̀ mọ́ bàtà àbúra ẹ̀kejì ó gbọ́dọ̀ láàrin rẹ̀ lọ ẹ̀kẹta ó gbọ́dọ̀ lọ jáde wá ní mo ti fọ̀kàn sí ìṣàlá lọ́bá wà rẹ̀ nígbẹ̀ ìdọ́dọ̀ adájọ́ pé o ti búra olówó fún mi kò fún mi ní adájọ́ ẹ̀tẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ ti búra mo ti ṣe kí ni mo ti fọ̀kàn sí ìṣàlá ọkàn báwo káípá ní ẹ̀nà ni ọ̀dà ní ọkàn ló àṣùgbọ́n ìjẹ́jẹ́ àti ìṣàlá tó yóò ṣe ẹnu láti kí ni wọ́n á fi wí tẹ́ni yóò sì gbẹ̀ tán jẹ́jẹ́ àfààní ní tán búra fún náà kọ́lá fi ṣẹlẹ̀ lẹ́tìná wọ́n láyé sọ hábù tẹ̀kọ́rọ̀ hálì àfẹ́ kéèyàn mọ́ ti tẹ̀kọ́rọ̀ hálì fàyín afọ́tọ́ kúrò à ẹ̀rí tí ẹ bá ń ṣe lẹ́yìn èsì kọjá àdàbà akọ torí kọ́lọ́ ni wà látò tẹ́ kúnlá àláfín mẹ́rin ẹni tó tà mọ́ búra búra ọlọ́pọ̀lọpọ̀ búra ọlọ́nìyàn àlẹ́ nínú àbámi fi kọ̀ sí ẹ̀fẹ́ pẹ̀lú ní wà láàrí ó ti tó sọ tó wá lẹ́dí àbọ́fẹ́ ti kọ́ ní ó ti tó wà láàrí fà láàrí súnmọ́ bí láàrí mú kan mẹ́rẹ̀ta bí láàrí ìfibúra tà láàrí ìfibúra wà láàrí ìfibúra lọ́kọ́ wá ní owó ẹ̀kọ́ wà láàrí tà láàrí súnmọ́ bí láàrí bá ìkúló nítorí kí akọrù kẹlẹ ìwo ni ẹyọ kẹtí tó bí wàá rọbìlì kábà ní ìdìtọ́ ìdìtọ́ bí wàá rọbìlì kàmáwá tó ní bí tàlá ìlú bí wà láàyè ẹgbẹ́ tó máa lẹ́nu kọ̀ látàlá tó wọ́n bí lá ẹgbẹ́ máa lẹ́nu lá àtàlẹ́ ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ wá lọ́rọ̀ bá kára lára tó wà bí lá ibi wà láì gbajúmọ̀ dé ọmọ yíbò gẹ́gẹ́ bí ó máa ń sọ́ńbà ẹ̀rí ọlọ́ni kálẹ̀ mọ́tẹ̀lẹ̀ kó láhàlá sí mọ̀hìn ọlọ́pọ̀lọpọ̀ búra wàhálà ọlọ́rọ̀ ẹ̀gẹ̀ sáàmù ni èébú ló jẹ́ kí ẹjọ́ ọlọ́pọ̀lọpọ̀ búra ìgbà mi ló lè mẹ́jẹ pé ìyẹn kẹ gbogbo ẹ̀pọ̀ tẹ̀léra wọn àbí ọyẹ pọ́tọ̀ tó náà ọ̀rọ̀ pẹ́tẹ̀ lẹ́ẹ̀kan ní ọyẹ búra ti wà láì kọ̀tọ́ bẹ́ẹ̀ lóṣù máa ń búra lọ́pọ̀lọpọ̀ náà ìbúra rẹ̀ ní padà ní ìfẹ́ ẹgbẹ́gbẹ́ rẹ̀ lóṣù máa ń búra nù ẹmọ́ dá ló ń jáde wáde kó kọ́ náà ti fi ń búra àyìnwá padà á kà kún mọ́ láti fi gbogbo wàlẹ́ wàlẹ́ di rẹ̀ nígbà ìlú òde kíni èyí tó tilẹ̀ búra báyìí bóyá rọ ní ìlú òde àbí ẹ̀yìn ẹ̀wọ̀ àwọn ọlọ́pàá ìjà tó máa ń ṣe búra tó tó yà tó bá ti mọ́ra ọ̀nà ìyẹn máa tó máa ń búra nù kẹ́rìkì wà láàyè tá a bá dùn kódà kódà òjẹ̀ kẹ́kẹ́ bẹ̀ kò sẹ́ni tí yẹn jẹ mọ́ lókè nígbà tó ń sẹ́yìn pé ẹ nígbà tí ẹnìkan tó pé two hundred ní nǹkan nǹkan ìwọ ní one fifty owó abẹ́rẹ́ wọn wà láàyè ní tá a rà wọ́n láàyè kódà two hundred ẹni kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀ ó lé ní one ninety ní àwọn rà kódà kò sí àwọn òṣèlú jẹjẹ kẹ́kẹ́ lórí àbí ọwọ́ padà náà ẹni ọwọ́ padà one seventy tó tó bá jẹ́ ìṣòwò àti wàhálà tó fi kàláyè tó gbàgbọ́ wọn àwọn ọlọ́jà yẹn tó káwọn òjẹ̀ kẹ̀kẹ́ ẹ̀ ti padà ra tí ó ṣe kíni tó di èmi rà tán bẹ́ẹ̀ mo ka nǹkan yìí tó di ilé tó lòun rà àgbàdo sílẹ̀ tó dé yóò ṣe sọ fáwọn ẹlẹ́ nìyẹn tí wàá lè ń jẹ tẹ́ẹ̀ fún báwọlé láti jọ ìrọ́ lè ń pa. tó yẹ kí kò ká kún mọ́ kò sì yẹ kí yẹn máa forúkọ ọlọ́run sọ̀rọ̀ káyọ̀ tó máa kọ̀rọ̀ nǹkan mọ́ ṣùgbọ́n tí ìbúra yẹn bá ti pọ̀ ẹ́ ó kọ́ lọ́dún ìbílí kan yìí níbi kí ìtàkùn nígbà kó wá ń yẹ pẹ̀lú orúkọ yẹn gbé ṣé pé ẹ̀kọ́ kẹ́tẹ́ yẹn bá búra wá sọ ah àbá àbá lọ́láwọ̀ ìbúra tó tó tún bí ẹ̀kọ́ tó búra àjẹkọ́rọ̀ yóò dé yóò rí bẹ́ẹ̀ ẹni pé yóò kẹ́ni yẹn kú ìtẹ́jú ìtẹ́jú ìtẹ́jú ìtẹ́jú ìbúra wà láwàláwàláwàlá ìyẹn ìfọ̀n tí ó kú tó wọ́n ní wàlẹ́ánà ọláyà káàdù yàkùlù mìnà kẹ́bì nítorí pé èèyàn máa ń búra lọ́pọ̀lọpọ̀ ìbúra ẹni mọ́ kúrò níbi kó parọ́ tó gbogbo nǹkan tó ń torí ẹ̀búra tó mú madam ara ìtì wọ́n tó wá búra lórí ọ̀sẹ̀ wa bá pé èyí bẹ́ẹ̀ ìbúra ni òní padà fún agbẹ́dẹ́ yẹn bá ń búra tí ò bá kọjá là tó ṣe nọ́mà ra ah, eh, àpapọ̀. Nam, àkọ́lá ìdàn pẹ̀lú ìyá ìdà ìhàkìm. Tó bá pè yàn síwájú adájọ́ síwájú jọ́ọ̀jì pé kó wá búra. Wàwá mọ̀ṣík tó yẹ pé nìyẹn wà lórí òdodo, òṣìṣẹ́ balawo, ìfìdá, ìmínì, fẹ̀yìn aláfàfà làbáfà. ẹni gbà mí ìsìtòhébàláwò afẹ́ ìsìtòdáyà yẹn ní yákòfin nǹkan mí ìtúbùra yẹn tí wọ́n bì tó bá búra mẹ́fà làbá òfin tó burú bẹ́ẹ̀ yàrá wà hálàfà fọ́ọ́dẹ́kọ́n aláhàkí torí kó dodo torí òdodo lọ́wọ́ ẹ̀gbọ́n torí òdodo lọ́wọ́ náà hadith tó tẹ̀lé hadith ibn umar mẹ́rin ẹni kára fi yẹmí nàbí ọ̀sán ó ní búra tá níbi wọn búra ọ̀nà wà mọ̀kànlé bá lùkòlóòbè bóyá ọ̀rọ̀ kan ní ọ̀kan ara òkòlóòbè wà mọ̀kànlé bá lùkòlóòbè ẹni tí ń yí ẹ̀mí mo fi búra sáré mẹ́ ní àná ìgbìmọ̀ sábà ń lò búra yìí nínú búra mi tá níbi mọ́nà ni pé wà lẹ́bi náà sí bìyẹ́ ẹni tẹ́mi mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra. فحديث رواني من صحيح البخاري بكر عبد الله بن عمر بن عمرو بن عاصر رضي الله عنهما وني جاء عربي الى النبي صلى الله عليه وسلم لارضى وقوكا وابى النبي فقال يا رسول الله وني رجل شيولو من الكبائر صلى الله عليه ففكر الحديث انا يباصر حديث كفو ام ميشا من فتره الرنلا نطلب واصل بني اليمين لجاموس

kéèyàn búra láti fi gba owó mùsùlùmí lọ́nà tí ó tọ́ àbí ó mẹ́jà sílẹ̀ àbí mọ́nù tọ́tọ́ bí èèyàn pé property tó wà láì ní mo nílẹ̀ yìí wà láì ní mo ní kẹ́wàá tó wá gbé nǹkan yẹn fẹ́ nìyẹn lọ́nà tí ó tọ́ tí èyí sì sìnkú òun ló ní èmi ní nǹkan oṣù wọn ó fi gba nǹkan mùsùlùmí ó wà fún yá káàbì tó yẹ pé lórí pé wà lórí rẹ ìyẹn ni ìbúra tó léwu jù òtún ìyá wọn fúra lórí rọ ẹni tí ń fúra padà náà fẹ́ kó sí torí kó fẹ́ gbóhùn sómi lọ́nà tí ò tẹ́kí ni tó tọrọ àbí ìbúra ẹni ni wọ́n á torí ẹ̀ fún ọ ní nǹkan ó fi gba ẹ̀tọ́ mùsùlùmí lọ́nà tí ò tọ́ náà yẹmínú gàmú kí ẹ bá sọ síwájú oníkẹ́yẹn búra aláṣẹ ìmọ̀ ẹbí sí nǹkan tó ti kọjá aliman káàdùbá fìyèmínì tí yẹn mọ̀ pé irọ́ lòun pa súnmìyà ti dààmú sán nílá atọ́ lórúkọ yìí ni annaha tẹgbẹ̀mọ́sú alhálífà bí ha fún ìfún súnmọ̀ fi náà ó yẹ kí yẹn kó sínú ẹ̀rẹ̀ yóò ààrẹ yẹn sínú náà nam bákan náà hadithi oúnjẹ pé ya pé alìyẹmínú gàmúsù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni náà kàbá ẹlòpẹ̀ náà ẹ tó bá kó sí ẹ̀ṣẹ̀ ńlá báyìí yẹ̀mínú gàmú ẹ tó kó sí ẹ̀ṣẹ̀ ńlá ẹ́ kí ni ìdájọ́ rẹ̀ àbú àbúrámù ẹ tó kó sẹ́ṣẹ̀ ńlá mùsùlùmí ni oríkèdè mùsùlùmí tó ti di kèfèrè àbí òdì kèfèrè ẹ̀ṣẹ̀ ńláńlá táwọn sáà méjì ọ̀sìn nínú ẹni lẹ́mí pé ẹ máa búra irọ́ pápájọ kó tó máa fi gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mùsùlùmí ni ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni bí àwọn kàwárí ṣùgbọ́n tó bá ti kẹ́sẹ̀ sẹ̀ lákín lọ́dọ̀ tí wọ́n ti ṣe rí iye ní èyí ṣe ẹgbẹ́ bí sẹ́kù lọ́dọ̀ tí wọ́n tó bá ti kẹ́sẹ̀ lánìí kẹ́ tó bá ti kó sí àwọn olódìbí kẹsẹ̀ rí ẹwà àwọn bá rẹ̀ níbà lókèrè ti ṣe rí ìyẹn lẹ́ẹ̀rí jẹ́ ẹgbẹ́rẹ́ bá lẹ́yìn tí ń kí òun lè wá bọ́ǹbù kọjá láti àwọn tó ẹ̀dá kọmọ̀ ìgbà wọ́n ti fi oṣù mùsùlùmí ó kí mùsùlùmí ni wọ́n rẹ̀ ní wọ́n pa mùsùlùmí ẹgbẹ́ wọn àbí ẹ̀rùn káwọn táwọn ń parí àwọn ògbà pé mùsùlùmí ni wọ́n àbí ẹ̀kọ́ ni wọ́n gbà pé ìwọ tó bá ti kó sí ẹ̀ṣẹ̀ ńlá ọdún ti kékeré mẹ́fì mi pa mùsùlùmí ẹgbẹ́ mi mi ẹlẹ́sẹ̀ ńlá mùsùlùmí ni ìgbẹ́ mùsùlùmí tí ó gbádùn ilẹ̀ wa ní ẹni tí ń búra láti inú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń búra lórí rọ. yẹ̀mínú jàmúsù yìí wọ́n ní láta farapa fi ha kò ní o èwo ló wọ́n sì bí nínú torí pé ẹ̀sẹ̀ kẹta bá ní kò ní tọ́ fi lè parí tọ́ fi lè gbélé ààrẹ àó lè gan o kí ni sọ́nà rẹ̀ fẹ́ mọ̀ ìsìfàrọ̀ lágbègbè rẹ̀ tí ó fúra tí òbí fúra yẹn ti mọ́ ìtàn rẹ̀ tí ẹ fi gbélé ọkàn rẹ̀ balẹ̀ pé mo ṣe kí ni mo ti firi but ẹ̀sẹ̀ tó bá ló tóbi pé ọmọ wa forí jì ní ọkàn yẹn ẹni bóyá ó fún yẹn ló ń jẹ ní yẹ bá ti padà ká àfi gbogbo tó wù kó ṣe bóyá ó dáfà fún ni ní gbogbo tásán yẹn máa fi ń sẹ́yìn fúnra ẹ̀ tó bá ti ṣe ọ̀kà tó rà ẹ̀ pé mo ti ti ṣe ṣùgbọ́n ẹ̀sẹ̀ sani kò ní ìtẹ́ ilé ti parí ẹ̀ àti kó máa túbà lọ́dọ̀ ọlọ́run ó sì máa ti ṣe olóore ìyẹn lè o because kò sí tó garanti rẹ pé ọlọ́run ṣe kí ni gbogbo àlọ́ ẹni kò ní sanra o lè ana afọ́n min àǹtẹ́mọ́fọ́wà àǹtẹ́mọ́fọ́wà alkafaro nítorí pé ó tóbi ju pé ká ní ìsan ìrìn kan sábà fi kàfàrà yóò parẹ́ lọ ó tóbi jù bẹ́ẹ̀ lọ wọ́n wá mọ́ sábà jù lọ ìlànà eléyìí tí àwọn afẹ́sùn lé lórí المهم بايع كتير ولا كان ده المسؤول كي كنا نعود اليمين التي لا كفارة فيها اليمين الجاموس ọlọ́run sọ̀hábà kún ná tí sàrúbá tó bá ń gbàwà sọ̀hábà ẹ̀fọ́láfọ́wà ní pé ẹ̀mí inú tí ó bá ní tí ń tàn òun ni ẹ̀mí nìkan jàmọ́sù ọyẹ́ min akbar min minal kaba'ir nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ní ilẹ̀ khabar látara àwọn ẹ̀rí tó wáyé ọyẹ́ jìbìrì mubadara tó bí mú ìwẹ́ tó ti wá mọ́ láńkọ́ àlejò mọ̀ búra ó gbàgbé sátẹ́jì tàbí ń tajà ní ká mọ́ búra lórí rọ́ àlejò sọ fún akóni ìbúra lè jẹ́ kọjá yá o ṣùgbọ́n ìmọ̀ ń pàlù bárúkà rẹ̀ bó lọ́jọ́ tó yá àwọn ọmọ bìlífù ẹ̀ báwa jẹ́ ọmọ tó rí àmì ìsìláàmù láyìíká àwọn àfáà lè kò ní parọ́ tó fi búra ọmọ bìlífù wà láàyè wà láàyè sáfà yìí wà máa parọ́ ẹ̀dọ̀ yóò jẹ́ pé ẹ̀wọ̀n rú rú alùbáríkọ̀ bí ṣe kìíní kò ní wọ̀ náà àdìsí tí àwa sábẹ̀ ẹni yẹn tọ́ka lórí lẹ́bìkánì sọ̀sọ́nà yóò fi bí ìtànàbí wọn fi ń búra lọ́pọ̀lọpọ̀ ọgbà wà yóò àlè wọ́n wà láà wà mọ̀kànlẹ́bà والمراد بتكليف القلوب هو تكليف أغراضها وأحوالها لا تكليف أغراض القلب wọ́n ní alẹ́ mo búra pé mo búra pẹ̀lú ọba tí mo ń yí ọkàn wọ́n ní ní tẹ́sọ pé yí yí àwọn ẹ̀sẹ̀ sí ẹ̀mí ìlànà ìmọ̀ bí fún pé ọba tó mọ́ yí ọkàn dákùn jẹ́ kọ́kà ní ojú yí síbi tó dà yí ti ìsìn lọ́n àyíwá kọ́lá rọ́dùbọ̀lù àfàhání تكليف القلوب والبصائر هو صرفها عن رأي إلى رأي آخر أنت على نوي وكان يبقى والدي كان حبيب كان لو جولي لو سأل فقي سبو سبو مي إليني إستمرار نعم أتبع ذلك فكان أكثر من رسولنا بعدة صيام أن تنقل بالمراقبة ìrẹ̀ ni wà mùsọ́rífà alìkòlóòmù ó tún yàtọ̀ sí àwọn mùkọ́líbà alìkòlóòmù ìrẹ̀ ni wà rọ́bọ̀lì káàwà afọ̀n wà mùkọ́líbà àwọn òkè afọ̀n wà yẹn wà wọ àdúgbò járì nìrò ìdí tí kò mùkọ́líbà láti ẹ̀kẹ́ ẹ̀rọ ni wà mùkọ́líbì alìkòlóòmù tí láti wà yẹn kò ní wà wò ní nínú òrùkù járì ni o ẹ̀yẹn tó ní wà láwù tó wá ṣe ìbúra o ẹ̀gbọ́ torí pé wọ́ọ̀ ti tàbí búra sínú àwọn òrùkù járe bíi aláàtí wọn fún kẹ̀kẹ́ sọ nínú ọdún kan yóò jẹ́ kí ni wà láàyè wà rọ́bì káàbà wà mọ̀kọ́líbí alùpùpù bọ́tò mọ̀kọ́líbí ayé tó ẹ̀rìkọ́lẹ́ sí mi wà mọ̀kọ́líbí ìkùlù wà mọ̀sọ́líbí ìkùlù sáyẹ́ǹtù wà láàyè ayiwa wa ni alifu jaari wa wuli kọkal taba fifi bura ni kẹta bi bura e ba fẹ sọrọ nfani bi ama nuna ni ومصرف القلوب ورب الكعبة والذي نفس محمد بيده أيوة وإذا اجتهد قال ẹ̀ntọ́rọ̀ bá tún láti bá tún gbé ẹ̀rí tọ́rọ̀ tún lé ń gbà mí ni wà lẹ́dí náà sí àdìkọ́ sí ìyẹ́dì ọ̀gẹ́rẹ́ àdínà sí àtàwọn ọ̀rọ̀ mẹ́ta lè mú lò ọ̀kúlù ajé àti àhàdí sàtọ́rọ̀ ha àwọn àdínì tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ lè gbé gbogbo ẹ̀rọ àti kò ń ṣe pé ọ̀nà tún àbí gbóló nǹkan àrí mọ́ lò ìwọ̀n ní tó pọ̀ wàrọ̀ bèlè káàdà kò sọ pé wà lè ká àbàtì tí ẹ bá ní wà lè ká àbàtì tó fi búra bẹ́ẹ̀ àbú tó lọ àbí òun wà lè ká àbàtì nítorí pé torí pé kí ni kàábà lè búra kò tó bá ní wàrọ̀ bèlè ká àbàtì ìyẹn lọ bí ẹ̀ka bá pé ìdíkọ́ àbú wàrọ̀ bèlè ká kí eh, ni ìgbìmọ̀ rẹ̀ ọ̀rọ̀bìkà ẹni ẹgbẹ́ ìlú ọ̀dọ̀ àbí àyà gbogbo ẹgbẹ́ àgbẹ̀ ilẹ̀ ìpínlẹ̀ ẹ̀rẹ́ sáà máa fi nǹkan ní ìfura ń dẹ́nu lọ fẹ́ẹ́gbẹ́ nǹkan yẹn tó bí lọ́kàn wa ẹ wá fọlọ́ǹtì oríkẹ́rẹ́ yorùbá tàfà àti mọ̀tòtò tí ò lẹ́sẹ̀ yẹn lọ́rùn mọ̀tòtò ra wàrọ̀ bí tífùlì àbí wàrọ̀ bí tífùlì ẹ̀hẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ lọ́ba tẹ̀ ọba wù ọmọ ìbọ́lọ̀ ló dáa wàrọ̀ bí kíni wàrọ̀ bí tífùlì. Hmm. mọ́lẹ̀ yorùbá nítorí wọn fi búra jù bá ń lọ àbí wọ́n fẹ́ dá búra wọ́n fi lẹ̀ ilẹ̀ tí wọ́n sùn ní wọ́n fi búra wọ́n fi bàtà múra nǹkan onírin láti wá bóyá géèrè jẹ géèrè jẹ hmm. náà ìgbà míì wọ́n bóyá gbé kura nígbà ní wọ́n tó wá fẹ́ gba ipò láti wọ́n ṣe dáadáa òní kówó òní jẹ òun wà lórí àtijọba wọ́n mọ̀ ṣe dáadáa kò ní sọ pé wà láì kò ní ṣe gẹ́gẹ́ o ṣé tí o bá ṣe dáadáa mọ́ ìṣẹ́ kílẹ̀ lọ ó sì máa mú bọ́ ń dá ní ẹni kò ní lọ pé mo júra hmm? ìlú ìtẹ́bẹ̀ àtẹ́rì fún ìdí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn gbà ẹlọgbé pọ̀ láti wà kí ni wọ́n bá gbé pọ̀ láti lè bọ́ tẹ̀lé kàlí gbọ́dọ̀ dání ẹ ni yóò bọ̀ wọlé pé kí ni ó yẹ káwọn afọ àtijọ́ pẹ̀lú àwọn àmì wọn kí ni ìṣẹ̀lẹ̀ àtọ̀tọ̀ àti ìṣẹ̀lẹ̀ bẹ̀ àbíkọ̀ ẹ̀rìn ní òun lé. ìwà fẹ́ kàkùrá ní kàkùrá ní ìwé ní dájú kùrá ní dání àbí ẹlòmínú ní ẹgbà kó sí ẹlòmínú bàyá nìkan ní kadé lẹ́yìn ẹ̀yìn tó kùrá ní fún ojú tí ó mọ̀ sí gẹ́ni tó wà bẹ́ẹ̀. ṣùgbọ́n lóun ni àlẹ́bì fi búra ìdí kọ́kà gbé ránì dání gbólóhùn tó yẹ sọ jáde látàlẹ́ a lè fi nǹkan rí ìbúra ọlọ́run lè fi nǹkan rí ìbúra àrí káàní ìbọ́lọ́ ní wàṣán kọ́bà kan wá délẹ̀ ẹni àbábìlà ní wàdúhà ọlọ́run tánikílẹ̀ rí àsọ́rọ̀ náà lójú ọlọ́nìkan ló lágbára láti lè tàn ní ìfúra òfin ìdálẹ̀ ìfáwà e onìkan lágbára ìfúra asọ̀rọ̀ kan jọ pé abdullahi mọ̀sí sọ pé ní kí n búra pẹ̀lú orúkọ ọlọ́run kí n wà lórí irọ́ àbí ó tẹ́mi lọ́rùn tí kí n fi nǹkan mú ìbúra lórí kí n lọ lórí òótọ́ lọ. bẹ́ẹ̀ tó búra pẹ̀lú orúkọ náà lórí irọ́ kí lápọ́ sí nínú ọ̀nà búra kàkà fúnra wa kí ló kó sí ẹ tó búra pẹ̀lú orúkọ ọlọ́run ṣùgbọ́n orí irọ́ ló wà àlìyẹ̀mínú àlìjàmù tí ń dájú àlìyẹ̀mínú àlìjàmù sí kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹnìkan wá búra lórí òótọ́ nígbà tọ́rọ kan la tó kala ó búra lórí òótọ́ ṣùgbọ́n tẹ̀gbọ́n ló fi búra kí ni ìyẹn kọ́ sí ẹ̀gbọ́n ni àwọn eré jùlọ aláìdáwó ṣùgbọ́n nìkan yá ju ẹ̀lọ́ àkọ́kọ́ ìyájú lẹ́kẹ̀ẹ́ lọ tukánà àwọn ọ̀sọ̀ inú wa nígbà tá a bá gbọ́ra ẹlòmíì ti sọ̀rọ̀ tá a ní ẹlòmíì tó béèrè ọ̀rọ̀ lọ wípé nígbà tí èyí ti wá gbọ́ra ẹnìkan ní kúrò yà wà láì ó lu ọmọ ó yàrá tẹ́ǹtì ní gbogbo àbí yẹn wà láì ó lu ọmọ tó ti wà lọ́kàn wọn bá bẹ̀rẹ̀ sí ọtún bọ̀ra ẹ̀ tó ti dúró sí àrísẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ mi nẹ̀ ṣe ibi tí ìlú mọ́ ti tó wá lè wà láàyè ṣe ọmọ yẹn ó lágbàgbé ẹjọ́ mi kó lè bá tẹ́ kó lè bá dọ́kẹ̀rẹ̀ wá tó wọ́n fọ́mọ̀ rẹ̀ wà láì wà láì ó lù ẹ́ ah, wọ́n náà bá rẹ̀ tẹ́lẹ̀ ó <laughs> tó wà láì bẹ̀ ẹ́ àbá ètò ọmọ yìí túmọ̀ kẹwàá pé tí ìwà bẹ́ẹ̀ tún bọ̀rọ̀ àti gbogbo àgbàlagbà bá bá bẹ̀rẹ̀ tó lè gbá díẹ̀ aláìgbọ́rọ̀ ni ọ́ <laughs> ó bá dilé ni àlú ó lè gbà ẹwà gẹ́gẹ́ ànẹ́bí yìí sọ́lọ́ ní fákútó ẹ̀díkà dídíkà wọ́n dẹ́rẹ́ bí wọ́lá sáàlẹ̀ ṣe rẹ̀ yìí ní tòmọ́ tó múra ọtún náà lù ìṣẹ̀lẹ̀ ayúbì náà pọ̀ ìyẹn pé dídíkà mú bí òṣìṣẹ́ ọ̀tún pọ̀ káfí lu ọlù náà lù ìyẹn lè gẹ́gẹ́ sọ̀rọ̀ àwọn ti gbogbo àná kìí àmọ̀ tápọ̀. صلى الله sáà lórí وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. ọmọbìnrin béèrè ogun ẹ̀tọ́ bàbá ìyá rẹ̀ àbí ẹ̀tọ́ bàbá ìyá rẹ̀ gẹ́ lónìí ẹ̀ ló àbí ló lẹ̀tọ́ ta ló ti ogun lẹ̀ bàbá tó bí ìyá rẹ̀ òkè bàbá tó bí ìyá rẹ̀ wọ́n á béèrè ẹ̀tọ́ ìyá ló yẹ kó dogun bàbá tẹ̀ ìyá tó wá kú ọmọ á ń béèrè ogun ta ló kọ́kọ́ fún nù ìyá rẹ̀ àti bàbá yẹn ìyá rẹ̀ méjì tó lẹ́tọ̀ fún jogún àyà mo rò pé bàbá ló fún láti rí ẹgbẹ́ bàbá ló fún láti tẹ̀sí kẹ̀kẹ́ ẹ̀tọ́ tó ń béèrè ẹ̀wà ní béèrè ogun bàbá ìyá rẹ̀ torí pé kò lè jogún lé ilé ìyá rẹ̀ ó ń béèrè ogun ìyá àti ẹni ogun tó yẹ kí ìyá àti ẹ jẹ ní ń fún irú yẹn sì ó lè béèrè egun ìyá àti ẹ tó yẹ ká fún ìyá rẹ̀ ló ń fún o kéde pé ogún tó ń fẹ́ jẹ lọ́dọ̀ bàbá tó kú ẹ̀ tó kéko lè jogún bàbá yẹn káyí pé bàbá yẹn ya tiẹ̀ ló kọ́ kú ni ọ̀sẹ̀ ní kẹ̀kẹ́ tí ó bèrè wàlá àlà. Thank you yóò bá mi kó mọ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ búra náà ni lọ́sọ̀tà mọ̀ búra búra búra ẹni yẹn gan kò gbé ọ náà sípò tó ga lọ́kàn rẹ̀ ní jẹ́ kó mọ búra búra bẹ́ẹ̀ ìbúra wa ó yẹ kó mọ kàn nígbà ẹ̀rí kó láti yẹ bá ní ibi kó mọ búra tẹ́gbẹ́ ìgbà tí burú bá wà gan yóò kà fún pé ah, lágbájá yìí tó fi búra ọ̀rọ̀ yẹn lójú ẹ̀ hmm èyí mọ̀ tó fẹ́kẹ̀ẹ́ rẹ̀ ní kó jẹ́ ìzọ́pọ̀lọpọ̀ búra ọlọ́ọ̀lọ́ náà alóbìnrin tó ṣe kú lójú pẹ̀lọ́kọ rẹ̀ obìnrin tó lọ òun lọ tọ́kọ wáyọ̀ ìlàpù tó lè fi ọkọ rẹ̀ wàdà dáadáa ó lè fẹ́ ọkọ mi ó lè fẹ́ ṣùgbọ́n bí ti tẹ̀ ẹ́ dédé ni pé tí ẹ bá fi kó lù tọkọ bá yọ̀ǹda kó bẹ̀ mí pé kó mọ ẹ lọ hmm? tó bá fẹ́ ẹsẹ̀ ní ẹ̀yìn oṣù kan tọ́lá náà bá tọ́lá yóò dé ìfọ́dù kan àbíkọ́ àpá náà parí ìjà wọn òun kò pé ẹni tí ṣe é dà ó dídá pé ọ̀tọ̀lá kò tó yí wà ní ọ̀tọ̀bá parí ẹ̀mọ̀ bọ́ ní padà kò tẹ̀ tí fún olé tẹ́lẹ̀ ní ilé òjò tó bá ti ní ọmọ ẹ̀ lọ́dẹ̀ lọ́sí lọ tó bá rẹ́rẹ́ ní òkè ìjọ kẹta fífẹ́ tuntun ní tiẹ̀ fífẹ́ kiri tiẹ̀ tuntun tẹ́lẹ̀ ló wà lórí kìíní tí a ó tọ́kùtọ̀ àtúbẹ̀ ti wà límọ̀ tàbí kó dà bóde rán fẹ́ fífẹ́ tuntun mo ní tiẹ̀ gbogbo ti fọ́ọ̀tì pátápátá tẹ́ ọ̀nà àná yóò ṣe ṣe tí bá yóò tó wá bí náà tọ́rù akínúbẹ̀ ní níbi ní No ẹnìká fúnra ń mọ̀ràn níbi ìfẹ́ àfẹ́jú sáwọn afá alùmọ̀hábà tún amóhùn tọ̀bẹ̀ yìí ká nífẹ̀ẹ́ nǹkan tó wà ní nítọ̀ ní ìṣẹ́jú nífẹ̀ẹ́ nǹkan ìwé kó jẹ́ pé tó dáa láàmú nífẹ̀ẹ́ ara tó ń dáná àwọn afẹ́ tí wọ́n gbó débi ká nífẹ̀ẹ́ wọn. tó bá bẹ̀rẹ̀ pé torí tí máa fi nífẹ̀ẹ́ wọn ó yẹ kó jẹ́ pé nítorí òdodo tí wọ́n gbé dání. sẹ́kù torí òdodo tó gbé dání ni ìfẹ́ yẹn àfihàn òní máa wọ̀ lágbèrè ọ̀nífẹ́ àfẹ́sìn tó ní kó gbódò dání àbí mọ́sálà kan wá dé Ah, ìsáfà ìwá ti wù ú tí wọ́n náà gbá ah, òdòdó yìí ilẹ̀ lọ́dẹ̀. Títí tó fi ní bẹ̀rẹ̀ lẹ́nu yẹn. Látara pé ìpele àfáyẹ̀ òdòdó rẹ̀ ọ̀jẹ̀ mọ́ nífẹ̀ẹ́ lọ ṣùgbọ́n ti pàtó kú là ń fi òdòdó torí ẹ̀ nífẹ̀ẹ́ tó dòdò rò sí lọ́dọ̀ rẹ̀ bẹ̀ ọ̀ nífẹ̀ẹ́ kí ọ̀ nífẹ̀ẹ́. Ìwọ́n náà nífẹ̀ẹ́ pẹ̀lú lójú òdòdó. Ọwọ́ adìkẹ́ ní ohun tí ó ṣẹlẹ̀ yóò òdòdó sí lọ́dọ̀ rẹ̀ bẹ̀ ọ̀ tó wá ní nífẹ̀ẹ́ tí alìbọ́gbọ̀n kalẹ̀ ọ̀kọ̀rọ̀ tó pa afáwọn bàbára lè ara wí àbí ìkanú afáwọn ṣá wọ́n ni ṣéèkù àwọn yóò àwọn nífẹ̀ẹ́ rẹ̀ gan wàlákẹ́ náà làkọ́ àhábù ilé náà rí ìlú ṣùgbọ́n a nífẹ̀ẹ́ òdòdó ìfẹ́. Ṣé pé torí òdòdó rẹ̀ láti nífẹ̀ẹ́ ẹni? Tọ́lá ní pàtíkúlá ìṣòwàrí mọ́tíálà nítafà gbólé lórí ọ̀rọ̀nì òdòdó ẹ̀là àgbà ọmọ tó gbé torí òdòdó ẹ̀là àti nífẹ̀ kò sì dàtẹ́ àfá àrú tó bá ní láti ètò tàbí nígbìn àṣejù àyẹn ní fẹ́ àfá láṣejù àbí àmì tó wá láti ètò bóyá mi tẹ́ kékeré sábà kẹ́kẹ́ ṣe ló fẹ́ kọ́tẹ́ mọ̀ pátápátá ni tọ́jú ọ̀fẹ́ á sílù ẹ̀ kí ni òdòdó ni àfi ẹ́ ṣé àṣetò lápẹ́ àbáṣetò rẹ̀ ní àṣetò mi àṣetò ìwé rẹ̀ gbogbo tábà bá ti ṣe lẹ́ni ọmọ aráàjì iye tí ò dàbí tí wọ́n á máa ń lò sọ lẹ́nu ṣùgbọ́n inú òṣìṣì ìmọ̀ sọ̀rọ̀ lẹ́bi rí ẹni tó pẹ̀lú lórí súnmọ̀ náà yóò gbé àṣà mi lórí ibi pé kúrò àkóso àtúntò ṣe ìṣèjú ní ọmọ ìtàwọn ìbílẹ̀ ẹ wò pé lágbèjọ èsì tí àwọn yorùbá ń ṣe lọ́dún fún àwọn ọmọ onílé kí ó yẹ tí ọmọ ilé kí ó kàn bá kọ́ntradíkì àpá àwọn lọ́dún tó máa ṣe fún ọmọ pọ̀ jù bá ìwọ náà tí wọ́n ń ìdí òpin nígbà tó ti wálé kí ó yẹ kọ́ gba ogun tábà bá ń ṣe nínú ìgbà tó sọ̀rọ̀ ẹnu yẹn sì lọ́mọ sílíkà lẹ́yìn ìbẹ̀lẹ̀ ti jáde síbi yẹ kí máa ṣe mú ìdí òpin nígbà tó ti jáde mú ìwọ̀n tó bá ti wá mú ìwọ̀n láti ọ̀pọ̀ ní ọmọ tẹ̀lé sọ́tún hmm. ìkan nínú àfẹ́láfún ní làfárúkọ́ bẹ́yìnẹ̀lì bàrí mọ́tún tó kọ́ọ̀dù mo rí àtọ̀ láàrin ẹran tó ń dàjẹ̀ wàlì ìsánú ìkọ́ lèlú àtẹ́lẹ́dé ń kọ́sẹ̀ yẹn àti ibi tó bá dára náà ẹni tí kọ́sẹ̀ àwùjọ máa wọ̀ tàbá gbé táwọn èèyàn ṣe báwọn tàbá gbé pé ìfẹ́ ní reality kìí ṣe ìfẹ́ torí gbogbo àtàlà nífẹ̀ẹ́ lórí òdòdó àbí àtúwà kó ní ẹ̀rọ àtúwàlà nífẹ̀ẹ́ rẹ̀ ìyẹn ti fẹ́ gan alánífẹ̀ẹ́ yàn án protẹ́tẹ̀ taburú mọ́sí tí wọ́n ń já síkò tó lọ àwọn àwọn òun náà àwọn àtúwà bẹ́ẹ̀ ń tọ́ ẹ̀ ṣé tọ́lọ̀ ń bá là tábàlà nífẹ̀ẹ́ rẹ̀ sí yóò gbà pé anífẹ̀ẹ́ onígbà ẹni kàmọ́ pọ́ṣán ara wa pẹ́lẹ̀ ẹ̀lẹ́mí ní ní àfá súnmọ́ gbadé pé àfábá ìlòmọ́ ń gbọ́ òun gbọ́ ìlú mọ́ ìfá súnmọ́ àǹtíká gbọ́ àfá súnmọ́ ìtọ́jú lórí àìsíkáàbọ̀ súnmọ́ ìfáàmù sábàtọ̀lọ̀ ọmọ ìfáàmù gbọ́ àwọn àfá àtọ́jú lórí tí ó sí èméjì a nífẹ̀ẹ́ wẹ̀dùra a nífẹ̀ẹ́ ẹ̀kẹ̀jù kan lọ mọ́nà ti sọ ayé nù ọ̀pọ̀ nífẹ̀ẹ́ lágbàáyà ọ̀sẹ̀ ní kọ́mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ètò wà ní àdámọ́ ni ṣùgbọ́n àdámọ́ yìí agbọ́dọ̀ kọ̀ǹtọ́rọ̀ ẹ̀ tó wọ́n ti nífẹ̀ẹ́ àpá ìsáàtù kẹjù ìsáàtù kọlọ ṣé òkú kẹjù ṣé òkú kẹlọ òyìn lágbàjọ ètò ọmọ tí wọ́n ẹ̀dẹ̀kẹ́ yóò nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ ní èdè ní àfà rẹ̀ àyẹ́bẹ̀ẹ́kọ́ ni àdámọ́ ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tó dúdú bá délẹ̀ agbọ́dọ̀ kojú òdodo wo agbọ́dọ̀ pé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ káfí wo kámọ́ àwọn òdodo gbogbo aná a máa ń sọ lẹ́nu ní ṣùgbọ́n náà ṣe sí ìta ìrẹsẹ̀ mọ́ yàtọ̀ sí kákọ̀ntúrà ara wa kẹ́kẹ́ òdodo ẹ̀rẹ́ la nífẹ̀ẹ́ tó fẹ́ tẹ̀lé ọ̀la ní pé ó tọ́ ní ṣùgbọ́n mo á gbá tó ní ọlọ́run tá a sọ pé kẹ́hà tó jẹ́jẹ́ pé kéèyàn jẹ́jẹ́ apàdà débi àdínàbíyẹ̀ lòun ló fún mi àwọn ẹ̀tọ́ ní Islam ọ̀tọ́ ní pẹ̀lú tó dá méjì ẹlẹ́gbẹ̀ẹ́gbà ó tọ́ sí pé ẹ̀rí wà fún ní ẹ̀lọ́fin nídàájọ́ ṣùgbọ́n àwọn àfáàní tí ìbá lè jẹ́jẹ́ ló dájú gbogbo mọ́ra àkàbọ̀ra ẹ lọ́rùn má la nǹkan bọ̀rẹ̀ lọ́rùn lẹ́bi pé ìjẹ́jẹ́ ti tọ́lú òsín tó láti fún yẹn kó wá sí tó láti. ẹni tí wọ́n àtọ́ ka àwọn àwẹ̀ ọ̀ràn yẹn inú ẹ̀kẹ́ wọn dàpọ̀ àwẹ̀ jẹ́jẹ́ ẹ̀rọ tí wọ́n lọ sí láti wọn ló ti tó àìsàn rà rẹ̀ pé mo lé síwájú ọlọ́run pé mo ṣe báyìí. ìyẹn ló bá tó pé ẹni tó bá jẹ́jẹ́ pé òun ti rò ṣáìsàn ìyẹn ti jẹ́jẹ́ tẹ́lẹ̀ ọ̀jẹ̀bí ọ̀sẹ̀ ní wọ́n dé sọ̀rọ̀ ẹ̀ lórí yẹn kó jẹ́ jẹ́ ìyẹn lágbára ojú tí a lè gbá tó bá rí pé ó lọ ní Islam níbo at the same time atúkọ̀ kéèyàn mọ̀ sí hmm? wọ́n ní ìjẹ́jẹ́ ti rẹ̀ tó lè wọ ní àlùmọ́ aláàfin ìbá túlẹ̀ pé mo jẹ́ ìwé ìbá fún ìtọ́nu mọ̀ aláàfin ni a dé ọlọ́run tó bá fún mi lọ́mọ wọ́n ṣe báyìí mo jẹ́jẹ́ níwájú rẹ̀ ìyẹn ni àbátẹ̀rẹ̀ ìyẹn jẹ́ tó kò tún dá tó tọ́wọ́ ní jẹ́jẹ́ jẹ́ ní alẹ́ bẹ̀rẹ̀ táwọn ti tẹ́jẹ́ náà tó fi kọ́ yẹn kò tún dá tó àníbi tó ní pé ìjẹ́jẹ́ yẹn kò mú dáadáa kan sáré wá bẹ ìsàbúrú kan jìnnà inú ọmọ ìlú sáfàjù bí nígbà tí ń yí ṣùgbọ́n ìlú jẹ́jẹ́ nígbà tí ìyẹn fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn ìyẹn wá jẹ́jẹ́ àbúṣọ́ olè fọ́nà ní fún ọlọ́mọ ní ọkọ̀ èké nílẹ̀ bá sọ pé lọ́ba fún mi lọ́mọ wọn rà jẹ́rẹ́ ẹjọ́ sí mẹ́sàlásí tí àpé ọmọ ọgbà wọn pé kí lèmi lè sọ pé ṣe fún ó nílé fún mi ní ọmọ ah, ọlọ́run tó bá jẹ́ wí ní kọ́ńtíráàtì ẹ̀ yóò àpọ̀ tí wọ́n dáhùn bẹ́ẹ̀ kò mọ̀ ní jẹ́ wí ní ẹ̀sùn wẹ́tì ìbá sọ pé èmi ló gbàwẹ̀ mẹ́ta ló ń gbàwẹ̀ mẹ́rin kò ní jẹ́ ń ṣe kí ni kí wí ní ẹ̀jẹ̀ ń kú sọ pé gbàwẹ̀ kó lè bà fún mi yóò àpéyàn sọ náà dáhùn pé ah, ẹ̀rù ọlẹ́ sọ fún yẹn pé ṣe ah, bá máa kí èmi ò báyìí fún mi oníwà kálẹ̀ ẹ̀yìn náà ojú yẹn ṣe ń wọ ọlọ́run ọba ni àfi ní kò kú tó tọba mẹ́ ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lówó ọlọ́run jẹun ìlú contract wọn tọba fún mi ní kílẹ̀ wọ́n ti báyìí ẹni ọ̀dọ̀ àwọn làmú fún torí ẹ̀rọ ìfẹ́ tí ẹ̀ bá wá ṣe pé yóò tọrọ ẹ̀kọ́ ní sọ̀rọ̀ tí ó bá lè ṣe fún ẹ̀yìn kéèsì tó dọ̀nà yà bí ó dọ̀nà yà léyẹ̀ lórí ṣùgbọ́n àkàṣe kéèyàn ṣe sọ access pé ó òní pé ó wà mẹ́sì aṣọ́dì pé akọ́ mo ní àwọn àlàyé tí mo ṣe ọ̀là náà nǹkan kan náà ní tẹ̀kárà rẹ̀ náà ní nítorí pé wàláì tọ́lá ààrẹ eléyìí òṣè wàláì tọ́lá pé wàláì wàláì wàláì wàláì kí ló dé pé wàláì wàláì kẹ̀kẹ́ náà ẹjẹ́ àìrìn ní kọ́ tájọ́ tó bá lè ṣe nǹkan yẹn mọ́ gbogbo wàláì yẹn ló ṣe búra lẹ́yọ̀ kọ̀ọ̀kẹ́ yóò tẹ̀sán rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kẹ́ yóò bọ̀ fẹ́ rẹ̀ ṣe ẹ̀mí ìlú lọ́gbọ̀n wàláì tọ́wọ́ àti àbí tọ́lọ̀ ní ṣe ọtún padà sí tó wá kàrí wà láì kan níwá máa ti tán rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan yóò mọ̀ lọ́rọ̀ ẹ̀hẹ́n sọ̀lá àlà